tọ́ wọ́n ní hákàfà bí ọsọ kúlẹ̀ pẹ̀lú mi dá ìṣàwùjọ ìpè ní ìjìnrán tí máa ń pè yàn títẹ òfin dìde lẹ́nu yàn ó pè mí níbo ló pè mí lọ ìlà rábà ti máa ń lé kíkún ní táwọn rábà yẹn òun náà ní gbàgede ààyè ààyè tó fẹ́ tàbí ká pè ní ìlú ẹni tó ń pè ní Malik bonikaw ibẹ̀ nífẹ̀ mi ló lọ ó sì máa lọ bẹ̀. ọ̀yà. ṣèmílà ó ní màá wá jẹ́ ìpèyàn mo dá ìpè ní ìjìnlẹ̀ yẹn mo dá lóhùn mọ̀mọ́tẹ́síyán ṣèmílà lẹ́ni tó gun ṣèmílà làfúnmi tó yára wọn ló ń pè ní ṣèmílà. azuma azumatan mushma'ila wọ́n ní lẹ́ni tó tún ṣe kí ni mọ̀mọ́tẹ́síyán yẹn ni pé lẹ́ni tó fàyọ̀ bíi daniel kí ló bá yọyọ azmatan ìpinnu mọ́ṣímáìlà ìpinnu tó yára. ó ní ìgbà tó wá di pé mo ju àlùmọ́rọ́ sí yàní tí mo ju ìdúró mi sáàyè yẹn àlìkọ́mọ yàní àlùmọ́rọ́ sí yàní àlìkọ́mọ ìgbà ju ìdúró mi sáàyè yẹn tó ti pé mo wá di gbogbo àwọn ọkùnrin àjò mi tí mo dì. ẹ o bàrọ́sù minal hammam mo wá jáde léwẹ̀ báyìí sábùtì sí lẹ́yìn ìgbà tí mo ti fa orí mi tán sábùtì yẹn bí mo ń halẹ̀ lẹ́yìn tí mo ti parí tán mo parí mi tán. <laughs> tó ó ní mo wá rí ọ̀dọ́mọkùnrin kan tó yẹ pé ọ̀dọ́mọkùnrin yìí wọ́n ti parí tẹ́sí lára ẹ̀rọ bí irú àwọn ọ̀daràn tá à ń sọ lẹ́nu àná àbí sáàrọ̀ iná là ń sọ àbáni àárọ̀ yìí àwọn ọ̀daràn tó máa ń fẹ́ ọkùnrin ó ní mo wá rí ọ̀dọ́mọkùnrin kan alẹ́ àná òfòrí kọ́ ìkọ́ làbí ìjàmọ́ wọ́n ti parí tẹ́sí lámú kólóògbé ẹ̀wà bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀dọ́mọ̀ fún mi. ọ̀yà. ó ní ó ní bísà. wọ́n wá wọ̀ fún ọ̀dọ́mọkùnrin yẹn. wọ́n wọ̀ nínú nǹkan tí máa ń da wọ́n wá jẹ́ ẹ̀sẹ̀ pérépéré wọ́n wọ̀. bèbè méjì wọ́n ní ṣéèkù kẹ́ wá yẹn ó rúdúnú rẹ̀ rúdúnù yẹn òun náà ní àpò rẹ̀ ọfà alákò tàbí ká sọ pọ́fà ní apá ọ̀sán láì ní ọ̀rùn ọwọ́ bíi wọ́n máa ń pè ní rúdúnù ọfà alápá aṣọ yẹ̀dẹ́hìn kí lọ́mọ yẹn ń sọ ní pàpè mọ́ra yìí pé sẹ́rẹ́ ní tẹ́rí pátákà bèbè mi ọfà òun lọ́mọ bàbá yẹn fọ ọmọ ni lásán ọwọ́ alọ́mọ yìí pa ọ̀pọ̀ àwọn ọmọ yìí fọ́pọ̀ mọ́. àwọn yẹn dẹ̀ níyì yóò kí wọ́n èrè fata ọ̀nà èyí ọmọ bàbá yìí rí ẹ̀ màgbà mí. ẹ kí bírù kiri fata o ìyẹn sì ń gbé tó fi pé ah, ah. mo ti ń sọ fún ìkẹ́fí sí ń sóhun yóò rí bẹ́ẹ̀ ìmọ̀ rí. àlejò tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbà tó ń yọ sharaf bẹ́ẹ̀ dẹ̀ ni àríyànjiyàn láàrin bàbá ní àtọ̀dọ́mọkùnrin tó wọṣọ ẹ̀wà ni àríyànjiyàn ń bẹ láàrin wọn mọ̀tàtọ́ ìrò sharaf ní ohun tó ṣe pé ẹ̀ta warawara náà rẹ̀ ń fò káàkiri. tó ìdínkù òru ẹ mọ̀ pé rọ ọkọ ẹlòmíì lè wò rẹ bí wọ́n fi gbé gbogbo rẹ̀ lọ́gẹ̀ tí òfin ní rí fóònù mọ́ wọ́n lọ wò rẹ nígbà wọ́n ti ansẹ̀tì lápò wọ́n sì há mọ́ alẹ́ ìhìmá ẹ wàá rí ti fúnfún fún lórí àwọn méjèèjì tí wọ́n ń fa wọ̀ yìí yẹ jùmọ̀ ọ̀hún bẹ́yìn náà lè àkìyàrí wá lè àṣìrárí ọkọ àwọn ẹni ẹ̀sà sínú àtàwọn ẹni bí. àrọ́ ọ̀tọ̀ ya fi lè mọ́ dí. بعد اشتطاط اللدد بتنافر إلى طف títí tí wọ́n fi padà yọnu àwọn méjèèjì yọnu mùsàràkà ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn pé tàfáàlà ìkíni ọ̀lù mùsàràkà báyìí náà lè sinmi ẹ̀yìn ó sì lè já àwọn ẹlòmíín náà tí wọ́n pọ̀ ṣùgbọ́n ikọ̀ ńlá làwọn oníjà yìí lójú wọn lo ìyàdí tààrà àdàyà fún wọn tóbi ní fáwọn méjèèjì padà yọnu báyìí náà ṣètò ti làdádì àbí báàdà ṣètò ti làdádì lẹ́yìn tó ti lágbára tó ti le koko àjàngbìlà tó ti kọjá bẹ́ẹ̀ kí ni wọ́n yọnu sí omi tànà fúri láwa lè lè bàládì pé kí wọ́n gbé ẹjọ́ lọ bá ẹni tó jẹ́ gómìnà ìlú yẹn baálẹ̀ ìlú yẹn. ẹ wá rí baálẹ̀ àtẹ̀wò tó dé báwọn láì fi tààfin kan bilhamed pàǹtí ni láì fi rẹ̀ kí ni pàǹtí yẹn àwọn náà ní kí ọ yá wọyọ. ẹni tá a wí yẹn ìyọ̀wọ́ lè bọ̀ ọba libani na ala libani ọba yẹn láì fi ti ń bẹ lára ẹ̀ nìyẹn. ó ìfẹ́ ọkùnrin ló borí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó obìnrin lọ. fi àjùwàtì. tó àwọn méjèèjì wá tara pàpà ìlànà àjùwàtì lọ sí àyè ìjókòó ọba kọba baálẹ̀ kì baálẹ̀ kàsùlẹ́ẹ̀kì wọ́n dà gẹ́gẹ́ bí àsùlẹ́ẹ̀kì sùlẹ́ẹ̀kì yẹn mo ti máa ń yára sáré ni ọ̀nà ń pè ní sùlẹ́ẹ̀kì eré rẹ̀ pọ̀ gan tòdì yẹ òun àti tá a bá tọ̀ ṣára àti ṣàǹfàrà wọ́n máa fi wọ́n máa pẹ̀rẹ̀ ẹni tí máa ń sáré fífọ́ kọ́dà gẹ́gẹ́ bí sùlẹ́ẹ̀kì níbi iṣẹ́ máa ń sáré tó bẹ́ẹ̀ làwọn ní ìwé sáré lọ́lẹ́ ọ̀gá ni. tó ìgbà tó wà ní fáwọn méjèèjì lọ́dọ̀ ọba lẹ̀ ni jẹ́dàdà ṣẹ́yìkú dàwa o ṣẹ́yìkú bá fún irọ́ nípa ìgbà àlọ́pàá mi lọ́mọ ni ọ̀yà tó ìṣẹ́ni àdìwáwù ọwọ́ ń fẹ́ àdìwáwù kí baálé ọ̀hún rẹ̀ ń lọ́wọ́ ìtumọ̀ àdìwáwù nìyí bẹ́ẹ̀ mọ̀ kọ́ bá sì ní àti ọlálébù lára ń jẹ káńsàn kákọ̀lùkù láàmọ̀ tọ́ba di pé ọba yẹn ṣe kí ni olú ọmọ nìlẹ́nu gbọ́rọ̀ ọ̀kọ̀dì fatanahu ìmọ̀ ha sí ní wúrọ̀dì bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti kó fìdínà bọ́ba ẹ̀wà ẹ̀wà yàní wúrọ̀dì yìí iwájú rẹ̀ yẹn gòrò ni wọ́n ń pè níwájú ẹwà iwájú rẹ̀ yẹn ti kó fìtínà bàtà ni o ó ti kó fìtínà bọ̀bà. bákan náà ó ti fa làákàyè ọba ẹ̀yà ọfà àyà bìtàsùfì fi tòrò ọ̀tẹ̀ pẹ̀lú bí irun ọmọ ní ṣe ṣe sáfù sáfù báyìí tó ti báyìí ẹ mọ̀ bí àwọn ọlọ́ba ti máa ń rí tó ti báyìí bí irun rẹ̀ ṣe rí nì báyìí ó ti fa làákàyè ọba ẹ̀yà tó àlàgọ́yìrì sàfàkì ọmọ yẹn ní ọba balẹ̀ àfíkàtú afáàkì irọ́ pàrọ́gbà lélẹ̀ àti wọn pamọ́ àlàgọ́yìrì sàfàkì ẹni tí wọ́n fẹ̀jẹ̀ lẹ̀ wọ́n lọ ń fẹ̀jẹ̀ lẹ̀ ní ọ̀pá yẹn rí. ọ̀yà tó bákan náà eléyìí àdápaarọ́ ẹni tọ́jà láàrin kèrèkè ni o àlàmọ̀ lẹ́yìn sẹ́bí mọ́mútà tọ́pa mẹ́ni tí ọ̀jọ́ ẹni kẹ́kẹ́ pa àlẹ́kùtì yánu ni kí n yàtọ̀ sí i sọ́dí ẹ́ nàá. tó baálẹ̀ wa sọ fún ṣéwù pé. sáà bá rí ẹni méjì tó jẹ́ ni dọ́gba náà mùsùlùmí tó bá lè jẹ́rìí gbé ẹ̀. tó bíbẹ̀ kọ́ wọ́n náà bó ti gba ìbúra tó fi pé irọ́ rẹ̀ ọ̀ ìyẹn ni pé ìpèpè tó pè mọ́ ọlọ́run yìí òkè búra fún kó fi jẹ́ méjì. tà ṣéèfù ní baálẹ̀ má jọrọ ogun ọ̀pá ọmọ yìí ní kọ̀rọ̀ ni. ìyẹn ni pé yanni káṣíyá yanni níbi tó jìnà òun ni ká pè ní káṣíyá yẹn ọ̀pá ọmọ yẹn sáàyè tó jìnà wà á dámọ̀ òun ó ti jẹ̀jẹ̀ rẹ̀ tàbí ká sọ pé ó gbé lulẹ̀ níbi tó jìnà wá àfa àdámọ̀hù kọ̀ọ̀lìyà ó sì dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ níbi tí ọ̀sẹ̀ ní kẹ̀kẹ́ bẹ̀. níbo ni wàá dìrẹ́ lẹ́rìí balẹ̀. ẹ mo ṣe àìkọ̀dẹ̀ sẹ́ni tí ń wò wọ́n gbà tí fi ń ṣe ohun tí ń ṣe. ọ̀dì mọ̀ ọba ni aládàáwò lò ó ní ṣùgbọ́n mo fẹ́ kó yọ̀ǹda fún mi fi mí jọ̀ga kó ṣe pé ìgbòrò àyẹ̀ mi ní màá sọ fún pé kó wì. lìyẹ̀bí nàlákà àyẹ́sídógó àwọn yẹn ní kókìlẹ̀ kílíà sí wọ ọba tó ti ń sìn bá ànà yàbí yín nù àmì àwọn ti mú bàyánu àlàyé kókìlẹ̀ kílíà sí wọ ọba yìí pé àyẹ́sídógó láka àmúyàmí nù sóòtọ́ ló ń sọ fún ẹ ní àbúńparọ́ ní ìpè ní buram tọ́lá yẹn sọ pé mọ́ọ́nà yẹ̀mínú náà ń bẹ̀ mọ́ọ́nà ọ̀parọ́ yẹ̀mínú yọ̀ọ̀parọ́ yẹ̀mínú wa ń bẹ̀ yìí tó ń dà pọ̀ ń tiẹ̀ tó ń jẹ́ buram tọ́bi yẹn sì papọ̀ mọ́ra wọn mọ́sàrí ni wọ́n tún pè níbo ló ti wọ́n tún fi fi pè mọ́sàrí mọ́sàrí kọ́ mọ́sàrí ni ìdíje mọ́sàrí o yóò sì mí lásán ni ìrìn gbọ́dọ̀ wá ní fáìndì rẹ̀ ẹ́ níbo ló ti fẹ́ rí gbọ́lẹ́ rí gbogbo bí irú àwọn eléyàn èyí tó súnmọ́ kọjá òun ni kọjá èso mọ́sàrí lẹ́yà jẹ torí ààlà ni wọ́n máa ń wí àti èèlà òun ni mọ́sàrí. òun ní búra so yaminu ọ wà bí orúkọ ni ọ̀rọ̀ bó ti yé ń sìn so èwo ni maana ẹ ọparọ yọ ọparọ ẹdígẹ́dì rẹ ẹ padà kàn níbi ẹlẹ́kọ̀ọ́ kàlá tí à mi ń bẹ̀ á kì í lọ́la yẹ àwọn yẹn ta ẹ kà ọmọ náà ẹ kó fi lè hẹ̀ sí ọ ayọ̀ sùdúkù amúyàmínú ni àbí ń parọ́. tọ ọba ọmọ bí ọmọ búra fún ìbúra kíbúra ní ọmọ àwí ọba ní anthony mọ́lẹ́kù lè dálé ká òun ní kápá láti bẹ̀rẹ̀ sí bí òun pọ̀ ọmọ ẹ̀ mọ́ àwájú díkà ní mọ̀tàhálẹ́kì alábíníkà àlẹ́hálẹ́kì lórí ìbànújẹ́ rẹ̀ àlẹ́mọ̀tàhálẹ́kì èyí tó le koko àlàdélé kàlíhàlík lórí ọmọ rẹ tó ṣe kó ti kú. ṣéèkù wa sọ fọmọ yẹn pé ẹ rí i pé buraki burani ọmọ àní kọ́ máa wí wọ́n sì wọ́n ọmọ yọ ya máa wí wọ́n lẹ́dí zayyana lè jìbà àbí tọ̀rọ̀ rí wọ́n fẹ́ni náà búra tọkọ sọ bá iwájú bí tọ̀rọ̀ rí pẹ̀lú tíwájú ọmọ funfun sẹ́mu kójú ọmọ ní funfun dáadáa ọ̀yà ọ̀yọ́nà ni ẹ má jẹ́ kí bẹ̀lẹ̀ hawari hawaru ni wọ́n máa ń pè àjẹmẹ́tì ìdákẹ́ nù nù adam ẹgbẹ́ iná lé ọ̀yọ́nà lẹ́dẹ́ ètò oríṣi ha hawaru ni kì í ṣe hiwaru ọ̀rọ̀ bó ṣe ń ṣe hawaru ọwọ́ alátara hawira hawira ya hawaru hawaru ẹni tẹ́gẹ́ bá ń bẹ lójú rẹ̀ wà húwa. àwárò nígbà òdi jámù àtọkùnrin àtọkùnrin kankan náà ọlọ́run wá ní róró màsóró ẹ̀yìn jámù ọ̀rọ̀ bó ti rẹ̀ ń sìn ó ní ọkọ funfun dáadáa nítorí pé funfun dáadáa bákan náà wà lè nàbí hawari ó sì kọ́ sọ bá ojú ẹ̀hẹ́n eh, eh, ó tún wá kọ́ sọ báyà ni alhàwájẹ bẹ eh, ibi báyìí ní bẹ́rẹ̀ pálíkẹ̀ ọkọ̀ sọ̀ba bìlì bálájì pẹ̀lú kóun náà máa kíá ẹ̀rí pé pálíkẹ̀ lòmíràn máa sáyìn ọ̀yà. ó tún wá kọ́ sọ̀ba mọba àṣìm ibi tá a ti ń rẹ́rìn jáde ẹ̀rí músẹ́ bìlì fálájì pẹ̀lú pé kóun náà máa ti kí ni ọ káwọn èjì rẹ̀ níròyìn bí ohun ti ń bẹ fọmọ ya báwọn eyín rẹ̀ ẹ̀ ọ̀tẹ́ eyín tó bá lu hò làwọn mísíkà ti máa ń lọ sí àtàfúlẹ̀jì eyín tó bá lu hò ọ̀sọ́ ni máa ń jẹ́ fẹ́ni tó ní tó bá mẹnu tọ́jú ẹ̀dígẹ́sì ní tó bá mẹnu tọ́jú ọlọ́run tó kọ́ sọ bá bí dáa tí ó rẹ̀ rìn bìlì fàlàjì pẹ̀lú kí ìpàkàsọ wà ń bẹ kó lè jìnnú ọ̀yà. ẹ wò fáwọn burúkú ni ọlọ́run tuntun kọ́ sọ bá ju kúrò alẹ́jú bisakom pẹ̀lú pé kí alẹ́jú máa ṣe kíni o kọ́ máa ká rẹ ẹ̀sọ́ bá ti ká rẹ báyìí bẹ́ẹ̀ lórun ó ti ní òdì wa báyà ẹ ọlọ́run tuntun kọ́ sọ bá igi mú bí sàmọ́ kóun náà máa ga sókè kọ́ wa dọ́gba kòdódà náà gbogbo ẹ̀ kòdódà ni ọlọ́run tó mọ́tò fi kóra ọlọ́run tó kọ́ sọ bá ní kòdódà pálíkẹ̀ bilaha pẹ̀lú kóun náà pọ́n fẹ́sífẹ́sí ẹ mọ̀ pé wọ́n dàbí kí náà máa jò náà nìyẹn ẹsẹ̀ rẹ̀ ti àbúlà àbí àbí. ẹ ọlọ́run tó wá kọ́ sọ ma ṣubú o eyín bí ṣànẹ́f pẹ̀lú kó ṣe kí ni o kí itọ́ ọbẹ̀ ọ máa dùn òun ní ṣànẹ́f yẹn. ọ̀yà tó tún wá kọ́ sọ ọmọ níkà bí tààrọ̀ pẹ̀lú kí ọmọ níkà yẹn máa rọ̀ ìwọ bá rọ ọmọ nìyẹn sẹ́wọ̀n fárọ̀ ó sì máa ta ọba ọmọ oníjàkàjàkà ọyà kìí ṣe kòdúrọ kòsúrọ bìlì hayàfi ọlọ́run tó tún wá kọ́ sọ bá gẹ́nu alkòsúrọ ìbí ìlànà ìbí jẹ́lẹ̀ ìbí tí ẹ̀rọ máa ń fọ́ dá báyìí fọ́ dàgbẹ́ fọ́ dàgbẹ́ báyìí kọ́kọ́ sọ bá bìlì kí ni o bìlì hayàfi pẹ̀lú kóníkìyàn ni ọ̀wẹ́ ọ̀wẹ́ dáadáa ọyà. Wọ́n tó ní kó wí nìyàn, ó ní kó sọ wípé èmi ọ̀pọ̀ mọ́ ẹ. Sàhàwà wọn là àmdá ní ìgbàgbé mi ìdẹ̀ mọ́ mọ̀ sí gan. Àwọn lábá ìgbádùn kan. Mi ì sì gbé ọrùn ọmọ rẹ̀. Mi ì gbé kalẹ̀ ní Jimdan tí mo sọ ọ́ di àkọ́. Lè ṣe é fífún dàní. Ah! Ọ̀rọ̀ ò sì yé rárá. <laughs> Mi ì gbé ọrùn ọmọ rẹ̀ kalẹ̀ tó di rẹ̀ ní ìjìm dán kó di àkọ́ lè ṣe é fún ìdàbí. àwọn òkú kan tó jáde òkè báyìí kó àwọn àkọsẹ̀ ṣe báyìí kó tó di kọ́ jáde ọ̀dà kọ́ ni mi ì ṣe bẹ́ẹ̀ fọ́ ọmọ rẹ̀. ẹni tó bùra wèrè lélẹ̀ tọ́ba ti pé mo sì ṣe bẹ́ẹ̀ mo tó ní kọ́ ọmọdé orí nìyẹn o kọ́lọ̀ wọn bá ń ju àlẹ́ ju òun kọ́lẹ̀ ní àlẹ́ àmọ̀ ṣ pálíkì òun ti ń kọ yànrànyànrà yìí kó dúdú. bákan náà iwájú òun tẹmọ pé bẹ́ẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní kíyàn ní odi ohun tó yẹ pé gbogbo ohun ọ̀pá rẹ mẹ́kò ní sírun mẹ́ mọ́. bí iṣẹ́ hàn tí mò ń rẹwà sí gbogbo àbí eyín mi bá ti rí pé mo bá ti jáde wọ́n tẹ̀sẹ̀ níbi àjẹlẹ̀ yìí rẹ̀ ń ta kó di green. wọ́n dà sí fílmẹ̀ hàrí yanni wọ́n dà ẹ mọ̀ pé àlùwárà tí inú kẹsàn án máa fi ń sára ni ẹ kó di ohun tí wọ́n máa gbọ́ orun kóorun jáde. ẹ ẹ wọ mísìkàtì bilibukọ bẹ́ẹ̀ náà ni ẹnu mi ẹnu mi òórùn ẹnu mi kó máa padà gbé orun burúkú burúkú jáde. bákan náà yíyọ mi tó ṣe pé tí mo bá yọ táwọn yẹn bá rí wájú mi báyìí wọ́n ní ah ẹ̀wọ́ bójú ṣe ń sáìn kó débi hàt òun ní ìgbésẹ̀ kẹta ti ń bẹ fún ẹ̀kọ́mọ̀ tí ọláwọn ọmọ náà ṣe òṣùpá tí wọn máa kiri káàkiri fún kíni o fún twenty eight days àbẹ kọ orí fóṣùpá gbogbo ohun tí wọn kà twenty nine ní káàbá rí làá fi dá kan sáàtì inú ìrìn àjò rẹ tí wàá rìn yẹn ó ní àwọn ìgbésẹ̀ mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní kíni alihilal hilal làkọ́kọ́ nígbà tó sùn bá fẹ́ lé tẹ́rẹ̀ èkejì òun náà ní kíni alibadio tó bá di fourteen débi palẹ pé mọ̀kọ́ mọ̀ yìí bóde tí ọba sójú ń tà téèyàn kà lálẹ́ sọ̀rọ̀ bó ti ń sìn tọ́ba ti fọ́ sí ìkẹta òun náà nàlẹ́ hàk ọkọ̀túnla ọkọ̀túnla àtijọ́ mẹ́rin táà ń retí kó sùn ní oṣù jáde ní hàk ní máa ń ṣẹlẹ̀ òun ní ìwà òfin irú ẹ̀ lọ́wọ́ alukọ́ ṣẹlẹ̀ sí mádìrò iwájú òun <laughs> tó ti fọ́ mọ́lẹ̀ jù tí ẹ lè gbé sílà bóde kọ́ kà lálẹ́ ni kó di tí ọwọ́ kù ọ̀yà wọ́n náà sílífà sílífà mi sílífà tó gbà lérò òun náà ni pé ara mi tóun náà funfun yìí kó jó nípa. ẹ ó náà títẹ̀ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ wájú mi bákan náà kóun náà padà só. bákan náà ìgò tàdá mi ó di tó ṣe pé kò ní sálámù ní bí sẹ́sìn náà mọ̀. Ah. ọmọ yẹn bá ní àà ah, ah, ẹ àà amúnijẹ amúni ọlọ́pàá ìwọ̀n tètè irú ìbúra wèrè wọlé lé ọmọ yẹn bá ní alísílá abílmẹ́lì yẹn ìfini àdánwò jo ni màlélẹ́ yìí. kò sí bí wọ́n ti máa ń fi irú ìbúra wèrè báyìí búra o ọ̀yà. wàlá alḥálẹ̀ bímọ làmì àhlẹ̀ kò bí yìí àhàd ó ní wàlẹ́ nkìyàdá lè kọ́ wa yanni alẹ́nkìyàdì yanni gbígbẹ̀sẹ̀ gan kọ̀fẹ́ ẹ̀ yájẹ léyìí lọ ìgbẹ̀sẹ̀ gan lè yẹn ni pé ìtẹ̀lé ìgbẹ̀sẹ̀ gan léyìí o yẹn ni pé bí òde ẹ̀fà àwọn ti gan ìbúra yìí gan ti pàwọn lọ́tọ̀ ìtẹ̀lé gbígbẹ̀sẹ̀ léyìí wọ́n lè hàlẹ́ bí màá lámìyá àlẹ́ fún bíi àhàt káńbí wẹ́lẹ́ yìí múra rí. àlìyàmínà alẹ́bí àwọn àṣẹ́kù bá kọ̀ jálẹ̀ bẹ́ẹ̀ hàn ẹ́ ti rí gbọ́dọ̀ òṣooṣù ọ̀rọ̀ ní sọ. ṣéèkù kọ̀ jálẹ̀ pé àfikọ́ gbomi ìbúra tóun dáhùn rẹ̀. aha wọ̀làmù yẹn zàlì sàláhì bàyìnà ọ̀gbọ̀n yẹn sẹ̀hìrù fáńfà àìgbọ́ra ẹni yé ọ̀yẹ̀ kò gbò ní ohun tí ń gbóná jẹjẹ láàrin àwọn méjèèjì. bákan náà ọ̀nà ẹ̀ máa sì yọnu fífi ẹja sàsọyé pọ̀ ká fi kùn lókun ọ̀nà yẹn ń kọ́ sẹ̀hìrù ọ̀dọ̀ náà wọ́gọ́wọ́gọ́. ẹ wọ́n ti sẹ́yìn wá rí ọmọ yẹn ìdí mú ni ta àbí ọmọ yẹn sàn kàn jálẹ̀ ni pé òun ò lè gbá ohun tí ń sọ yẹn. ìwádìí ẹ̀sìn mọ̀ pé ẹni tó jẹ́ baálẹ̀ òun ní fúnlẹ́mù tiẹ̀. bọ́mọ yẹn ti ń sọ pé òun ọ̀gbà ti ń yíra kó báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ọkàn baálẹ̀ yẹn bitala wíì tí ti ń lọ ara báyìí ti ń lọ ara ti ń sọ pé òun ọ̀gbà rẹ̀ ẹ̀mí wáálí wíì pọ́kùnrin lòun nífẹ̀ẹ́ tiẹ̀ ẹ̀mí tiẹ̀ ti ń fà ti ń fà lọ́kàn. ẹ eh, aniyan la ti yà wò so wọn ti sẹ wá rí ẹni jẹ ẹ yẹn yóò tẹ ìmúhu ó ń fẹmi rẹ ló ń jẹjẹ ti aniyan la ti yà wípé kóun jẹ pé ọmọ yìí o kóun ṣe tọmọ yìí o ọyà ó ní tẹmẹ wípé kọ́mọ yìí jẹ́ pé òun tọ́ bá padà yá. ó fi padà di wípé. ìfẹ́ rẹ̀ padà bọ́ ẹ̀mí rẹ̀ ìfẹ́ ọmọ yẹn ó borí ọkàn wálé. ọ̀sán wàlẹ̀ lẹ́hu alẹ́ ní kayamọ̀ wọ́n ti wà alábàbí olóògbé lóbìnrin ọwọ́ àtakú síbi làákàyè rẹ̀ ìfẹ́ yẹn ọ̀sán wàlẹ̀ lẹ́hu lè wájú tó lẹ́ni kayamọ̀ ẹ̀ wá rí rich òun ni wọ́n ti dùn yẹn ìjìnrín tí wáálì yẹn ti gbà lérò yẹn ó ṣe é lọ́sọ̀ọ́ fún ọ̀yà àti sàmà èyí tó ṣe pé ń gbèrò kí ló ṣe lọ́sọ̀ọ́ fún òun náà ní sẹ́ àníyàn kálí sọ́lùgùlẹ̀ àmọ́ fóun la ọmọ yìí lọ́wọ́ bàbá yìí wọ́n fi hàn pé adájọ́ ti ní problem ẹ̀sìkẹ́sì tó ń torí ìfẹ́ sí ní ti pé kọ́mọ ìfẹ́ sọ̀tàmà àti wá ń wà lẹ́mìí rẹ̀ yẹn ó ń gbé lórí àníyàn kálí sọlùkùlẹ̀ àná ọ̀la ọmọ yẹn òye sàlẹ́sọ̀ ó sì da sàlẹ́sà sọ́dọ̀ rẹ̀ fóun fi lè máa gbádùn rẹ̀. sọmọ ìyàkọ̀tẹ̀ ní sọ̀kù ọ wà lẹ́mìí rẹ̀ yìí pé kóun la ọmọ yìí nínú páńpẹ́ àṣeyìk bàbá tí ń lọ pọ́pọ́ ọkọ̀ àwọn ọmọ sọmọ ìyàkọ̀tẹ̀ ní sọ̀kù kó wá dẹdẹ rẹ̀ ńgbà ni nínú òsì pọ́ndé ọkùnrin ní mandeki ọwọ́ àgbà fún sẹ́kù báyìí pé bẹ̀lẹ̀ àkùwà ó ní ìjẹ́ ń bẹ fún ọ ìmọ̀ òhùwà aliyahu bẹ̀lẹ̀ àkùwà tí nǹkan míì tún bẹ tó tún sẹ̀tọ̀ tó lágbára jù tó ìpè tá a bá ti ṣe ọ̀dà kẹhun tó ń sọ yìí. ẹ tó sì súnmọ́ bẹ̀rù ọlọ́run. tẹ̀fì àtẹ̀fì ọba ni wọ́n balẹ̀ kí lọ fẹ́ tọ́ka sí tọ́ ti tọ́ka sí màá dán lóhùn ó ní wàlá àkíkù lákàfí kí ló fẹ́ tọ́ka sí kí n tọpa rẹ̀ wàlá àkíkù lákàfí tí wọ́n á sọ pé ní dúró lórí ohun tó bá sọ yẹn ọ̀yà. ó ní wá wá bàbá mo fẹ́ kó sinmi wọ́n sọ báyìí ẹnìkan wí nǹkan báyìí ẹ má jà wọ́n lọ bàbá ẹ mọ̀ pé òun fẹ́ fẹ́ ọmọ ní tiẹ̀ wọ́n fẹ́ fẹ́ ọmọkùnrin yẹn baálẹ̀ rẹ fọmọkùnrin torí wọn wí báyìí mo sọ báyìí gbàgbọ́ ọmọ ẹ ti kú jẹ́jẹ́ rẹ ni o lọ sinmi rẹ ọyà. ó dẹ̀ ti kóra ró nípa pọ́ máa wádìí ọkùnrin tó ní tó fọmọ yìí lẹ. àlàmì àti mìsíkọ̀n lórí kí n fọ ní òkùnsọ góòlù ọgọ́rùn. ṣùgbọ́n máa fún ẹ ní díẹ̀ báyìí. gọ́ọ̀rù kan èyí tó dẹ́kun máa fún ẹ ìyàlẹ̀ ọ̀rùn dán nìyẹn ni pé lọ́nà ẹ̀ yòówù tí ọba gbà wá mo sì máa fún ọ ní ìyókù. ṣéèkì wa sọ báyìí fún à ó ní tó bá jẹ́ síbọ̀rọ̀ kó fún mi lówó èmi ò ní ìyàpẹ́ inú mi eléyẹ̀ kò sí ìyàpẹ́ lọ́dọ̀ mi. àmọ́ wàá balẹ̀ o má yàgbà lùkárà ní tọ́ba ṣe o. àlùwálé ti ṣùrí iná wọ́n wọ́n zẹ́ Ah, tẹkinilata kamsi ẹ ti máa sọ nígbèrè ìparí pẹ̀lú ìṣirin lẹ́yìn náà parí pẹ̀lú méjì méjì ni ẹ máa kà fọmọ ará ìmú dáadáa ó ní fọnàkọ́dà olùwálé ìṣirin náà ẹni tó wá jẹ baálẹ̀ kó fún ní twenty nínú hundred eh, góòlù yẹn wọ́n wọ́n zẹ̀ àyàlà wẹ̀zẹ̀ àti ìhí ọwọ́ pín àwọn èyí tó kù fún àwọn àsọmọgbèrè àwọn baálẹ̀ baálẹ̀ àwọn olóyè olóyè ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pè fún ọ tẹkinilata kamsi pé fifty káwọn ní ọjọ́ kí wọ́n jó pé bẹ́ẹ̀ méjì. tó ó ní wọ́ọ́rọ́ kan sáwùbọ̀lì àfihàn aṣọ ọjọ́ ogbó àfihàn àṣálẹ̀ nìyẹn ìyẹn ni pé ilẹ̀ sùn aṣọ ọjọ́ ó ti gbó ilẹ̀ sùn lè tó mọ́ wọ́n ń kọ̀ tó àìlẹ̀ ájílẹ̀ yìí sọ́wọ́bẹ̀ sáfihàn nítorí ìpínlẹ̀ tó sún yẹn kò jẹ́ kí wọ́n rí sọ́wọ́bà àṣàfihàn ìgéèsì owó yòókù kọ̀rọ̀rùn mọ́ ọ̀gẹ́gẹ́ bí wọ́n ti rí yòókù tó kù kọ̀rọ̀rùn mọ́ ọ̀yà. ẹ̀hẹ̀ ó ní gba eléyìí tó wà nílẹ̀ yìí kó o sì pa àjàngbé láti. àníyàn ní tọ́ so wà á lẹ́yìn ẹ̀fì ìrọ́nì ó wà lọ́rùn mi lọ́la o àti àtàwọn sọ́ọ̀lì màá gbìyànjú ìlà àníyàn ní dọ́là kàlìbáàkì tó fi já sí wípé èyí tó sẹ́kù máa dọ́wọ́ rẹ̀ wọ̀nyẹn tà hasan ìyẹn ni pé tí ó délẹ̀. ọ̀yà ṣéèkù wa sọ báyìí pé. àlá. àlá kan ìlà ẹ gbọ́n tí màmá tí màmá gbà ní wá rí fọ́ọ̀rọ̀ bó ti mọ̀ fáládẹ́wò ní balẹ̀. ó ní mo gbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ o pé kò kó ìlàjì fún mi lónìí kágbàlàjì ní ọ̀la ṣùgbọ́n àlá alẹ́ ò láàzìmọ̀ òwú láìláṣì ọkọ̀ yọ wà pẹ̀lú mi lálẹ́ yìí sẹ́ni kó sì yí èròǹgbà balẹ̀ kù ọ̀yà ọmọ ojú mi báyìí ẹyin ojú mi ọmọ àṣọ báyìí ọ̀yà. Uh-huh tó <laughs> débi pé ìdá àáfa nígbà tí baálé bá parí owó yòókù tọ́ba san owó pé tó fi ń sìn tọ́ba san owó yòókù pé báyìí ìfáàrí sọ̀bùkì nígbà tílẹ̀ bá ti mọ́ sẹ́yìn mọ̀ pé kọ̀ọ̀dá lè máa bọ́kùnrin yẹn ṣe ìṣekúṣe lọ́sẹ̀ lójúmọ́mọ́ lẹ́yìn ìgbà tó bá ṣe kó ti pé ìwọ̀n tó fẹ́ kò mí máa lè sólẹ̀ mo rò bó ti ń sinú owó àtúnṣe lẹ́yìn ìgbà sílẹ̀ bá ti mọ́ ọ̀yà. ajá sí pé sàkàlà sọ̀tì kan ibà tó ń mi ń kó obì owó ni o sàkàlà sọ̀tì kan ibà tó ń mi ń kó obì nígbà yẹn lọmọ ẹ ọmọ ẹyẹ jáde fún un ẹyin gbà ni. àti ká sọ fọ́ máa di ọ jáde kúrò nínú ẹyin kí ni ìtumọ̀ rẹ̀ màá ju ọmọ yìí lẹ̀ gbà ẹ̀. sàkálà sọ̀tùkọ̀ ibà tó mí kò rí. nígbà yẹn lọ́mọ adìẹ òrò máa dìẹ máa jáde kúrò nínú kíni o nínú ẹyin. ọ̀yà. tó ìkó onẹ́ẹ̀sì ni irú bó ṣe fẹ́lẹ̀ ikọ̀ okò ní ọkọ̀ pápọ́sẹ̀ kúrò níbi pípa ọmọ Yakubu jóni táwọn yòókù rẹ̀ parọ́ pé ìkókò ti pa Yusufa jẹ. ìtumọ̀ rẹ̀ ní pé nígbà yẹn ní tòun ọmọ lẹ̀ o ọ̀yà bàbá balẹ̀ wa sọ fún báyìí pé tó sẹ́gun mọ̀ fásitì náà gbọ́dọ̀ tún balẹ̀ ni mọ́ ara ka sómọ́ta ṣàtàkà mi ò rí pọ lànkẹ tó kọjá bẹ́ẹ̀ ọ làbọrùn pẹ̀lú nǹkan ọsàn yìí ó sì gbèrò àtijọ́. àdìsọ àmọ́ mọ́ àtọ́ láì a wọ́n lá mọ̀ ọ̀rọ̀ àìsù ojájà ṣẹ́yìkì nígbà tí mo wá rí àwíjàre ṣéèkù yìí kọ́dà gẹ́gẹ́ bí àlẹ́fọ́jájì asùrẹ̀yìjìyà a àmì sàrújì lẹni tí ń gbòòrò yìí o. tó ó lè mi wá dúró bẹ́ẹ̀ ìlà ansa àrọ́ sí lójú ọmọ zọ́lá tó fi di pé ìmọ́lẹ̀ òkùnkùn yẹn wọ́n padà clear ìyẹn ni pé lẹ́mọ́. tó sì padà di pé ìtàkàrọ̀ ti hàn kó dùn ziham yaani títa kókó gbogbo àwọn yẹn tó fún yẹn kálukú ti túká. èmi wá gbèrò tawhid ààfin fálásì kìíní o balẹ̀. bí mo ṣe bá ṣéèkù yẹn tó lóso ti ọ̀dọ́mọkùnrin yẹn nìyẹn. nẹ̀ṣáàdì tó kò lọ́ha. ó ní mo wá fọlọ́hùn bẹ́ẹ̀ pé tó bàbá tó lóso tọmọ sábùúgbé ìdílé kò ń tọ̀ ń jẹ́ ọ̀ya. wọ́n ah, ní bẹ́ẹ̀ ni àbúrò ṣéèkù náà ní o kódà mo fi ń búra ẹni tó ṣe ká dẹdẹ tó ṣe lẹ́tọ̀. mo á sọ pé tó ọmọ wo ni léyìí èyí tó ṣe pé hafatilahu ahlam tó ṣe pé làákàyè sì ń lọ nítorí rẹ̀ ibi tó ọmọkùnrin yìí rẹ̀ wà dé. ó ní sábà fẹ́ sọ pé rẹ̀ ọmọ tó ti inú mi jáde ọmọ mi ni. ṣùgbọ́n ká kó dúkìá jọ páńpẹ́ mi ni tí màá fi mú àwọn èèyàn àbí kèsì yẹ làǹfà sí máa fi máa wò yẹn ọyà. a ah, ó ní wọn aṣọ tó ti jẹ́ tó gba tító pẹ̀lú ẹwà ẹ̀dá ọmọ yìí bó ṣe da tó lẹ́dà. kó o sì gba tító bó ṣe ṣe pé wáálí ńkọ́ ó ti rí wàhálà pẹ̀lú bíwájú ọmọ nìṣẹ́rí. ọkọ ó ń gbọ́dọ̀ jáde pé iwájú rẹ̀ ọkọ sínú jáde ẹwà náà ní sọ yọ ẹsẹ̀ sínú láì bí ẹ bá ti pé iwájú rẹ̀ kọ sínú ni ọ̀yà alhamsin mi ní gba fífítì góòlù tí mo gbà yẹn. lẹ́nu ti fi lẹ́rọ̀ lìjáwà ó ní mo wá sọ fún mi ó yà sùn níbí báyìí lọ́dọ̀ mi káfí paná ìbànújẹ́ ti ń bẹ lọ́dọ̀ wa. ó ní wọnú díìlá alihawa minanẹwa bákan náà nùdíìlá káàdì lè yẹn ni pé ká lè yípo yẹn ni pé ká lè yípo alihawa yẹn ni pé ká lè lo ìfẹ́ minanẹwa níbi òǹpinyà yìí tó ṣe kó ti ṣẹlẹ̀ sí wa. ọ̀yà ó ní mo sì ti pé kí ni o èmi ti pinnu ń tèmi àìlá àní ànsálàbí sọfọrọ pé tó bá ti di àsìkò sàárì báyìí èmi ọlọ. lẹ́rọ hasra bákan náà màá sì fi iná ìrẹ̀wẹ̀sì màá fi jó ẹ̀mí bàbá balẹ̀. ó lè ní wàá lo òru yẹn pẹ̀lú rẹ̀ lẹ́ni tí ń sọ̀rọ̀ òru. kódà òru yẹn níbi tó rẹwà dé. ọrẹ wà ju ọgbà oko òdòdó lọ. tó ṣe wípé igi rẹ̀ náà nìyí ó dínú. ẹ síbi pé padà ní pé sádẹ́bù sèrèkán alifájàre láàlá alifófò tàbá ní òun náà ní ilẹ̀ mọ́ àfẹ́mọ́jú tó fi padà ní ibe ní awòwò. Ah, ẹ máa fẹ́ fáríjì sọkúsọ ni o ẹ̀wọ̀n fẹ́ sọkúsọ nìyẹn wà á nà bìláàjò wà á nà bìláàjò lè fàjìrí wàhálà tó padà di wípé àkókò tó sáàlì fàjàrí ọyọ àsìkò tìtì tó bá kan náà. ó ní bẹ́ẹ̀ nìyẹn ti gun ó ti gun ó bó ti bọ́ sáàrin ọ̀nà nìyẹn ó wá fi jó baálẹ̀ àdáàkà ìhárí ìyá tí máa ń jó ni. nígbà tí wàá lọ yẹn ọwọ́ afún mi obìnrin mi lọ sálámọ̀ gẹ́gẹ́ bọ́ sálámọ̀ ìyẹn ni pé tààràkà àtọ̀ ni kọ́ńdàmà ó fún mi nígbà tí ti lọ sálámọ̀ mi mọ́nà kọ́ńdàmà ìláyà ó fún mi nígbà tí lọ sáà àtàlìfẹ̀rọ̀ wákàtí ìgbà tí lọ yẹn ó fi lé mi lọ́wọ́ kí ló fún mi o ó fún mi ní ìwé pélébé kan tó yẹ pé ìwé pélébé yìí bọ̀ kámọ́tàlì ìlsọ́ wọ́n ti parí ẹ̀ nípa bí wọ́n ti lẹ̀ mọ́ra wọn. ẹ ọwọ́ àgbà yìí pé tó máa ń fún baálẹ̀ níwé yìí ìdá súnlẹ̀ fẹ̀lkọ̀rọ̀ nígbà tó bá di pé ẹ̀lkọ̀rọ̀ ìdúró sísìn tí ọba sí mọ́ ìyẹn ni pé tí bá sí bíbà yìí mọ́ bá ń dúró ìlè lọ́wọ́. wọ́n ta akọkọ mi nílẹ̀ fìrọ̀ tó ti di orí ilẹ̀ bá ti sá lọ wọ́n bá gbé èèfó wa ni. ó ní mo lè lọ já òwe yẹn nìyẹn. irú èyí tí mọ̀tàlámìs tó ti ń jò ní. ẹ torí ẹ̀rú ń bà mí tó jẹ́ tètè jáwé yẹn. kọ́ má dàbí sọ̀nífà àlùmọ̀tàlámìs ẹ̀kọ́ nu ádámù. ṣe wọ́n pàmò méjìlá ẹni fún lẹ́tà mo ò sì ìyẹn gbé fún mi ní à ohun tó ní wọ́n ṣe ni pé kí wọ́n kí wọ́n pa èkejì eléyìí ya padà ń fún wọn lẹ́tà mẹ́ èkejì ní òun jẹ́rìí ọba lẹ́tà yìí ẹ̀bùn ni ó wọ́n fún kò sì tí ìwò ìwọ ní wọn fọ lẹ́tà àwọn oníkà kan ni wọn ti pa ni wọn lẹ́rù wa ń bá òun lòun fi já pépà ni wọn bá ní sẹ́yẹ́ gẹ́gẹ́ bí mísìlì sọ ifá ti alimusalami wọn bá dàbí pépà àti musalami. àìbó ṣe ti pé wọn kọ́ síbẹ̀ ìwọ̀n tí wọ́n kọ́ bẹ̀ mọ̀ tóòbò ìwọ̀n tí wọ́n kọ́ bẹ̀ ni wọ́n ní kó lè wá lé gádàr tùhú bá dàbáyé ní sáàdì mọ́ náàdì mọ́ ya àdúlé àdá ìní ẹjá máa ké lọ o tó lè wá ní bá dàbá ìní káàdì máa láti máa ya àdúlé àdá ìní wọ́n ní kó lè wá ní o bá ń sọ fún baálẹ̀ gáà dárí tòhú mo ti fi baálẹ̀ ẹlẹ́ bá àdàbà yìí ní lẹ́yìn òpin ya mi sáàdì mọ́ ọ tí wọ́n bá ní sáàdì mọ́n àbámọ̀ náà ní jẹ́ bẹ́ẹ̀ tàbí ká sọ wípé lẹ́ni tí ń banújẹ́ náàdì mọ́n lẹ́ni tí ń sàbámọ̀ ya àtòlìyà náírà tí ń kan ọwọ́ méjèèjì jẹ́ ọyá sàlámà ṣéèkù. lọ́dọ̀ asọ̀rọ̀ káyé ni ẹ wo bá ti pọ̀ tó ẹ̀ka nítorí ọlọ́run ẹ̀ka. wọ́n ní sàlábà ṣéhù o mọ́làwú o ṣéhù ti gbowó baálẹ̀ lọ wọ́n fàtáhù wọ́n sì súnmọ́ ọmọkùnrin rẹ̀ lọ àbí ká sọ wípé ṣé gbogbo rẹ lọ ọ̀fàtà ló bà wú. bákan náà ọmọ ṣéfù náà wọ́n tún gba làákàyè ọba lọ. pásítọ̀ láńláńlọ àṣìwàtáyìnì iná ìrẹ̀wẹ̀sì méjì àbámọ̀ méjì lọ padà wá jẹ́ ti báálẹ̀ ọyá jáádà. iná àánú àwa àìdàrọ̀ pàǹtàna ìlà àìdẹ́ wọ́n ní ẹ̀rí ṣe ń wo jáde bìlẹ̀ àìní ó fi góòlù tọrẹ ó fi góòlù tọrẹ ìnà àìmọ́ hàwáhù nígbà tí fẹ́ẹ́nu rẹ̀ ti fọ́ àìnà hù ó ti fọ́ lójú pàǹtàna ìlà àìdẹ́ àìní baálẹ̀ wa padà padà lẹ́ni tí ó padà lójú méjèèjì mọ́ ọ̀yá káfíńdínlẹ́ ọ̀sìnà yá màá ná fàmọ́ yóò jí sí tìlá kọ̀lẹ̀ àtàrí wọ́n lè ká fèdè ní ọ̀sìnà. Jẹ́ kí ìbànújẹ́ rẹ̀ ó fúyẹ́ kí ó rilẹ̀. Yá màá ná mo pè wọ́n tí wọ́n fi sùpá Fọ́mọ yóò jì sí tìlá kọ̀lẹ̀ àtàrí. Ị ma èrè lè wúlò rìmbàdì àyèmí lẹ́yìn ojúlówó. ọ̀rọ̀ ojúlówó ọwá ló wérè ọ̀yà ọ̀rà ìjàlá àárọ̀ kàkà mọ́ jàl lálàdá mùsùlùmí náà lórí olè mùsàlùmí wọ́n ní wọ́n ọrụ ń jàlá tóbi ihun tó ṣẹlẹ̀ sí wọn máàlẹ̀ kàmọ́ jálà gẹ́gẹ́ bó ṣe tóbi làdáli mùsùlùmí náà lọ́dọ̀ àwọn mùsùlùmí níjọ́ ní ìdòrè olè fòǹsáìdì bí wọ́n ti pa hùsẹ́ẹ̀nì ọmọ ọmọ òjíṣẹ́ ọlọ́wọ́ ọ̀yà nínú fáhámà wà á sàn wọ́n là ní mọ̀lẹ́ àárẹ̀ mọ̀ ẹ̀mọ̀gì ìsáìdì wọ́n ni wọ́n kọ́ dé ìta tàbí nù ìwọ náà ti pààrọ̀ o ti ráàrọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ifáhámán nǹkan tó rí padà tó já àrọ̀ rẹ tó gbà níbi ìṣẹ̀lẹ̀ ifáhámán o ti rágbọ́ yé mbẹ̀ wàhálán àti pinnu wọ́n làbí bò lẹ̀ àríbò onílàásáyé tó jẹ́ ọ̀jọ̀gbọ́n yẹ bògì zaini méjèèjì ni wọ́n máa wá kí ha zaini náà ní zaini ẹ̀dẹ́gẹ́t وطابع واعلم أن صيد السباع ليس بحيث ودفاع torí bẹ́ẹ̀ lọ́ọ́ yapa o mímbá ti há o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí lọ́ọ́ yapa sí àlùmọ́sọ́ ní à kí màá ní sàmà pé kí ni yọ̀ọ́ bọ́ sí mi lọ́wọ́ wá ẹlẹ́mu o lọ́ọ́ mọ̀ anasọ́yìndà zibá dídẹ ti àgbọ̀nrín ńlá yín sábì àyè ni kì í máa fi ohun tó rọrùn. ìyẹlé yóò pa ọlọ́run káàrà pọ̀ ṣàkọ́ mélòó jáde wọ́n ní ńlá kò tiẹ̀ rí bẹ́ẹ̀ o. wọ̀lá kóòlù sọ ìrìn kì gbogbo ẹyẹ ìyẹlé lè fà kà ló lè lo páńpẹ́ wọ́n lọ wú ká nà mọ́ ọ̀dà kan mélòó jáyé ni kódà ká kó sílẹ̀dà káfíńrẹ́ gbogbo ara rẹ̀ dédé gbogbo ẹyẹ ló lè lo pápẹ́ yẹn. ilé ẹ̀sìn dọ́dà fáwọn sáwọn lámùjẹ́lẹ̀ kọ̀ láìrọ̀ kó fàyè náà ní ó ní wọn mélòó mélòó ẹni tó lálàsì ọ̀sáré tètè léyà sọ́ọ̀dà láti dẹ́dẹ́ fàùsínà òun náà wọ́n padà wá dẹ́dẹ́ rẹ̀ wọ́n là bù yẹ líkọ́ kọ̀ wá pàdé nkankan gàyàrá kò fa ẹ lọ́nà ẹ̀rẹ̀ yòrò bàtà méjì òun nìyẹn lọ. ẹ mọ̀ pé òwe mi ẹni wọn pè ní fúnẹ́ẹ̀nì ni sóbàtà ni ààrẹ ti gẹ̀ẹ́sì.

torí ṣùgbọ́n ènìyàn ìsáàbì bẹ̀ níjẹ́bẹ̀ tó bá tàjẹ́ níjẹ́bẹ̀ oníta oníjẹ́bẹ̀ lọ́rọ̀ bó ti bẹ́ẹ̀ ni. wọ́n lọ́mú yẹn kọ́kọ́ wá pàdé kẹ̀kẹ́ kẹ́rọ̀ kó báyìí ṣùgbọ́n èyí ni ju kí ni ẹsẹ̀ bàtà méjì ṣùgbọ́n èyí lọ. wàhálà bẹ̀ ṣe mú kọ́là láàrin kẹ́ lọ́ba láàrin kẹ́ ṣe sọ wá ẹ̀kọ́ háì mọ̀tàbá sọ̀ fáyọ̀ háì lajú ẹ o wòye dáadáa wọlá tẹsí kó là láàrin kéésì má gbójú wo gbogbo ìtìmọ rúfà láàrin kéésì mélòó mélòó ìtìmọ fi ìsọ wa ètò àyèjì sọ ara tí wọn bá yẹrẹ ní bẹbẹ. ọ̀yà sọ́rí fàtẹ́sẹ̀rẹ́ ti ń dàrọ́ kíkẹ́ sí fíhì táwọn bá lọ lẹ́wọ̀n ṣáì wọ́n ní wá kí lòdì sọ́rí fà báálẹ̀ ìṣekúṣe yìí pọ̀ nípa ọmọkùnrin ó ṣe wá àsìkò lẹ́yìn tó ti kówó rẹ̀ lọ máa rẹjú lẹ̀ o máa dijú ẹ tẹ́sẹ̀ rí wàá sinmi ní jàrọ́ọ̀mì níbi ìfẹ́kìfẹ́ tẹ̀mí yẹn tẹ́kìtẹ̀ sí fíhì tó ṣe fún wọ̀ níbi ìfẹ́ yẹn táwọn bá zólè aṣọ ọyẹpẹrẹ wọ̀ṣáyélì àtàṣọ àléébù aṣọ láì. o lè fàtà ìbáàrù àwa náà bí wọ́n bá gbé rọ̀lẹ́ àwa mọ̀mọ́mọ́lẹ̀ àyè. wọ́n bà lè fàtà o àdéhùn ọmọnìyàn ìsìnbáhùn àwa náà kùsì òun ni kò tẹ̀lé fẹ́ẹ́ nú. wọ́n bá gbé rọ̀lẹ́ àwa ìwà máa fi ìfẹ́ ẹnu lọ́lẹ̀ kí yẹn máa gbin ní ẹ̀sìn máa gbin sí tó mọ ohun ilẹ̀ àìsàn ó ní kí yẹn máa dẹ̀gà pé wọ́n fẹ́ wò kàn báyìí. àbá àtọ́ gbẹ ìgbà wọ̀rọ̀ yìí. sásàrà mọ́sàrà ẹ lọ bí ìmọ̀lẹ̀ àwọn lọ́mọ tó ń lé ní. ó ní mo wá ya ìwé pélébé rẹ̀ sásàrà mọ́sàrà ní ìyàkúyà. Ha ha ha wọ́n ya wọ́n ya ìwé pélé bẹ̀rẹ̀ ní káàzàrà mọ́zàrọ̀ ẹ máa lọ nínú àwọn kìtọ́ọ̀bù yìí mọ ya ní yàkúyà ọ̀sìn gbọ́ mi mọ ya ní kíni o mọ fà á ya ní yàkúyà méjèèjì ọjọ́ gba fásitì àná ọ̀yà. mi tiẹ̀ wá kíá àádàlẹ̀ àmọ̀ àádàrọ̀ tó ń fẹ́ kéèkú ni àbáwáwí jáde ní ìtẹ̀fẹ́ mọ́ ìdílé jínú rẹ̀ bí nílé. lọ́sọ̀rí bẹ́ẹ̀ ẹ ká gbé ìdí ká gbé mọ̀ fọ́mọ́ wa lọ́la.